Mátíù orí kẹtàlélógún. Nígbà náà ni Jésù wí fún ìjọ ènìyàn àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. Àwọn akọ̀wé pẹ̀lú àwọn Farisí jókòó ní ipò Mósè. Nítorí náà ohunkóhun gbogbo tí wọ́n bá wí pé kí ẹ kíyèsí, ẹ máa kíyèsí wọn kí ẹ sì máa ṣe wọn. Ṣùgbọ́n ẹ má ṣe gẹ́gẹ́ bí ìṣe wọn. Nítorí tí wọ́n a máa wí, ṣùgbọ́n wọn kì í ṣe nítorí wọn á di ẹrù wíwo tí ó sì ṣòro láti rù wọn á sì gbé e ka àwọn ènìyàn ní èjìká ṣùgbọ́n àwọn tìkára wọn kò jẹ́ fi ìka wọn kan ẹrù náà ṣùgbọ́n gbogbo iṣẹ́ wọn ni wọ́n ń ṣe nítorí kí àwọn ènìyàn kí ó bàa lè rí wọn wọ́n sọ flakteri wọn di gbígbòòrò wọ́n bùkún ìṣẹ́ ti aṣọ wọn wọ́n fẹ́ ipò ọlá ní ibi àsè àti ibùjókòó ọlá ní sínágọ́gù àti ìkíni ní ọjà àti kí àwọn ènìyàn máa pè wọ́n pé rábì rábì ṣùgbọ́n kí a má ṣe pè ẹ̀yin ní rábì nítorí pé ẹnìkan ni olùkọ́ yín àní Kristi ará sì ni gbogbo yín ẹ má sì ṣe pé ẹnìkan ní bàbá yín ní ayé nítorí ẹnìkan ni bàbá yín ẹni tí ń bẹ ní ọ̀run kí a má sì pè yín ní olùkọ́ni nítorí ọ̀kan ni olùkọ́ni yín àní Kristi ṣùgbọ́n ẹni tí ó bá pọ̀ jù nínú yín òun ni yóò jẹ́ ìránṣẹ́ yín ẹnikẹ́ni tí ó bá sì gbé ara rẹ̀ ga ni a ó rẹ̀ sílẹ̀ ẹnikẹ́ni tí ó bá sì rẹ̀ ara rẹ̀ sílẹ̀ ni a ó gbé ga ṣùgbọ́n ègbé ni fún yín ẹ̀yin akọ̀wé àti Farisí àgàbàgebè nítorí tí ẹ̀yin ṣe ìjọba ọ̀run mọ́ àwọn ènìyàn nítorí ẹ̀yin tìkára yín kò wọlé bẹ́ẹ̀ ni ẹ̀yin kò jẹ́ kí àwọn tí ń wọlé kí ó wọlé. ègbé ni fún yín ẹ̀yin akọ̀wé àti farisí àgàbàgebè nítorí tí ẹ̀yin jẹ ilé àwọn opórun àti nítorí àṣehàn ẹ̀ ń gbàdúrà gígùn nítorí náà ni ẹ̀yin ó ṣe jẹ̀bi pọ̀jù. ègbé ni fún yín ẹ̀yin akọ̀wé àti farisí àgàbàgebè nítorí tí ẹ̀yin yí òkun àti ilẹ̀ ká láti sọ ènìyàn kan di aláwọ̀ṣe nígbà tí ó bá sì di bẹ́ẹ̀ tán ẹ̀yin á sọ ọ́ di ọmọ ọ̀run àpáàdì ní ìgbà méjì ju ara yín lọ ègbé ni fún yín ẹ̀yin amọ̀nà afọ́jú tí ó wí pé ẹnikẹ́ni tí ó bá fi tẹ́ḿpìlì búra kò sí nǹkan ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá fi wúrà tẹ́ḿpìlì búra ó di ajigbèsè ẹ̀yin aláìmòye àti afọ́jú èwo ni ó pọ̀ jù wúrà tàbí tẹ́ḿpìlì tí ń sọ wúrà di mímọ́ àti pé ẹnikẹ́ni tí ó bá fi pẹpẹ búra kò sí nǹkan ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá fi ẹ̀bùn tí ó wà lórí rẹ̀ búra ó di ajigbèsè ẹ̀yin aláìmòye àti afọ́jú èwo ni ó pọ̀ jù ẹ̀bùn tàbí pẹpẹ tí ń sọ ẹ̀bùn di mímọ́ ǹjẹ́ ẹni tí ó bá sì fi pẹpẹ búra ó fi í búra àti ohun gbogbo tí ó wà lórí rẹ̀ ẹni tí ó bá sì fi tẹ́ḿpìlì búra ó fi í búra àti ẹni tí ó ń gbé inú rẹ̀ ẹni tí ó bá sì fi ọ̀run búra ó fi ìtẹ́ ọlọ́run búra àti ẹni tó jókòó lórí rẹ̀ ègbé ni fún yín ẹ̀yin akọ̀wé àti Farisí àgàbàgebè nítorí tí ẹ̀yin ń gba ìdámẹ́wàá mítì àti anise àti kúmínì ẹ̀yin sì ti fi ọ̀ràn tí ó tóbi jù nínú òfin sílẹ̀ láì ṣe ìdájọ́ àánú àti ìgbàgbọ́ wọ̀nyí ni ó tọ́ tí ẹ̀yin ìbá ṣe ẹ̀yin kì bá sì fi wọ́n nì sílẹ̀ láì ṣe ẹ̀yin afọ́jú amọ̀nà tí ń ṣe kantíkantí tí ó sì ń gbé ìbákasí ẹ̀mí ègbé ni fún yín ẹ̀yin akọ̀wé àti Farisí àgàbàgebè nítorí tí ẹ̀yin ń fọ òde ago àti àwo kọ̀ọ̀kọ́ mọ́ ṣùgbọ́n inú wọn kún fún ìrẹ́jẹ àti wọ̀bìà ìwọ afọ́jú Farisí tètè kọ́ fọ èyí tí ń bẹ nínú aago àti àwo kọ̀ọ̀kọ́ mọ́ náà kí òde wọn kí ó lè mọ́ pẹ̀lú ègbé ni fún yín ẹ̀yin akọ̀wé àti Farisí àgàbàgebè nítorí tí ẹ̀yin dàbí ibojì funfun tí ó dára ní òde ṣùgbọ́n nínú wọn kún fún egungun òkú àti fún ẹ̀gbin gbogbo gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀yin pẹ̀lú farahàn ní òde bí olódodo fún ènìyàn ṣùgbọ́n nínú ẹ kún fún àgàbàgebè àti ẹ̀ṣẹ̀ ègbé ni fún yín ẹ̀yin akọ̀wé àti Farisí àgàbàgebè nítorí tí ẹ̀yin kọ́ ibojì àwọn wòlíì ẹ̀yin sì ṣe ìsà òkú àwọn olódodo ní ọ̀ṣọ́ ẹ̀yin sì wí pé àwa ìbá wà ní ọjọ́ àwọn bàbá wa àwa kìbá ní ọwọ́ nínú ẹ̀jẹ̀ àwọn wòlíì ǹjẹ́ ẹ̀yin ni ẹlẹ́rìí fún ara yín pé ẹ̀yin ni àwọn ọmọ àwọn ẹni tí ó pa àwọn wòlíì ǹjẹ́ ẹ̀yin kúkú kún òṣùwọ̀n bàbá yín dé òkè ẹ̀yin ejò ẹ̀yin ọmọ paramọ́lẹ̀ ẹ̀yin ó ti ṣe yọ nínú ẹ̀bi ọ̀run àpáàdì nítorí náà ẹ kíyèsí ìmíràn àwọn wòlíì àti amòye àti akọ̀wé sí yín òmíràn nínú wọn ni ẹ̀yin ó pa tí ẹ̀yin ó sì kàn má àgbélébùú àti òmíràn nínú wọn ni ẹ̀yin ó nà ní sínágọ́gù yín tí ẹ̀yin ó sì ṣe inúnibíni sí láti dé ìlú kí gbogbo ẹ̀jẹ̀ àwọn olóòótọ́ tí a fi ta sílẹ̀ ní ayé bá a lè wá sórí yín láti ẹ̀jẹ̀ ábélì olódodo títí dé ẹ̀jẹ̀ sakaraya ọmọ bárákíà ẹni tí ẹ̀yin pa láàrin tẹ́ḿpìlì àti pẹpẹ lóòótọ́ ni mo wí fún yín gbogbo nǹkan wọ̀nyí ni yóò wá sórí ìran yìí Jerúsálẹ́mù Jerúsálẹ́mù ìwọ tí ó pa àwọn wòlíì tí ó sì sọ òkúta lu àwọn tí a rán sí ọ pa ìgbà mélòó ni èmi ń fẹ́ ràdọ̀bù àwọn ọmọ rẹ bí àgbébọ̀ ti ń ràdọ̀bù àwọn ọmọ rẹ̀ lábẹ́ apá rẹ̀ ṣùgbọ́n ẹ̀yin kò fẹ́ sáwòó a fi ilé yín sílẹ̀ fún yín ní ahoro mo sì wí fún yín ẹ̀yin kì yóò rí mi mọ́ láti ìsinsìnyí lọ títí ẹ̀yin ó fi wí pé olùbùkún ni ẹni tí ń bọ̀ wá ní orúkọ olúwa.